محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أيها الذين أقول ترى tó ti sọ̀làyé fún wa nípa alwọ́k tó fẹ́ sọ̀làyé fún wa níbi nípa alhiba alhiba òun náà ní ká ní nǹkan láì gba pààrọ̀ ká bóyá ní nǹkan láì gba pààrọ̀ ẹ sì mà nínú gbèsè ayọ̀ abẹ́ ṣe nǹkan bẹ téèyàn fún wa tí ọgbà pààrọ̀ nǹkan sì ń bẹ téèyàn fún wa láì gbà pààrọ̀ nínú àwọn kan téèyàn fún yàn téèyàn gbà pààrọ̀ lórí ẹ̀ wọn náà ní káràkátà wọ́n sanwó kó fi gbọ́dọ̀ ọlọ́jà gbowó ó gbọ́dọ̀ kalẹ̀ fún ẹ tẹ́lẹ̀ yìí ẹ pààrọ̀ nǹkan fún nǹkan yìí ìrọ̀ náà ni rírẹ́ǹtì nǹkan ẹ máa rẹ́ǹtì mọ́tò ẹ rí pé ẹ sanwó wọ́n fún yín láǹfààní mọ́tò bẹ́ẹ̀ náà ni kẹ́ rẹ́ǹtì lé ẹ̀yin sanwó wọ́n fún yín láǹfààní kẹ́ gbélé lẹ́nbẹ̀ẹ́nu uqudul mu'awada àwọn contract tó ní í ṣe pẹ̀lú fún mi wọn náà gba tiẹ̀ àwọn kan sì ń bẹ jẹ́ pé sísún nìkan láàrì àti gbígbà. ẹnìkejì òní fún yàn ní kankan nínú rẹ̀ náà ni wọ́pù ilé ìdá ti sàlàyé síwájú nítorí pé ẹni tó fún ọlọ́run ní nǹkan tó wá bùn àwọn èèyàn láǹfààní rẹ̀ kò kankan tó gbà lọ́dọ̀ àwọn bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe kò ní nǹkan kan tó fẹ́ gbà mẹ́ ọ̀dọ̀ ọlọ́run ti fẹ́ gbẹ̀sán bẹ́ẹ̀ náà lẹni tó ṣe sàrà fún yà kò ní nǹkan kan tó fẹ́ gbà mẹ́ tó eléyìí ó túmọ̀ sí pé akudo ni èyí tó ṣe kò ní almuawada nínú. sínú gbà wọn náà gbà tiẹ̀ èèyàn kan lásán ló fún yàn. إقوى ولد النعمان ابن بشير رضي الله عنهما صحابة بشير ببار صحابنا بني النعمان فجمال أن أباه أتى به رسول الله صلى الله عليه وآله وسلم فقال oníbàbọ̀ òun ó mú wa bá nàbì Muhammad sallallahu alaihi wa sallam bàbá òun aṣọ ìgbé inni nahaltu ibni hadha ghulaman kana li dájú mo ti mú ọmọ mi yìí o ní ẹrúkùnrin kan tí mo ní mo ti mú ọmọ mi yìí ní ẹrúkùnrin kan tí mo ní ẹni pé wọn ń pe anabi sallallahu alaihi wasallam jẹrì nítorí pé kú ń bẹ wọn máa dìgbà tó ń bá kú tán tọmọ yìí bá ń sọ pé bàbá mi ti bùn mí ní ẹrú yìí káwọn ọmọ yòókù ọmọ bàbá bá fa wàhálà lórí ẹ̀. فقال رسول الله صلى الله عليه وسلم pàtó sọ bẹ́ẹ̀ fún anabi sọlọ lọ àti sọlọ anabi gbọ́ anabi náà wàá dá lóhùn wọn ni akólo wọlé di kẹne xalitẹhu mẹtẹlẹ hẹhẹ tí gbogbo ọmọ tó bí náà ló gùn nírú ẹ̀bùn báyìí agbọkọ ti bùn anamani tẹ azìmàkó nìkan kọ ló bí láyé tí gbogbo àwọn ọmọ rẹ̀ yókù náà ló fún nírú ẹ̀bùn yìí nítorí pé kò sí bọ́bọ̀ ṣe sórí tí nàìkí ò sí ọmọ lòun ọmọ lẹlòmíì náà ètò bá sì fi lè mú kó wọn lẹ́tọ̀ sẹ́fùn kí ló mọ́ ọmọ yòókù náà má lẹ́tọ̀ sẹ́fùn nígbà tó bẹ̀rù bẹ́ẹ̀ náà la bọ́ ọmọ pàtàkì jùlọ kí ló ń jẹ́ sí ọtọ́ màmí ọ̀jẹ̀ ọmọ lélẹ́yìí ọmọ náà lélẹ̀ ẹ̀kọ́ ńlá bẹ́ẹ̀ yẹn o nítorí pé wọn náà bímọ ní o tún bímọ masha allah o tún bímọ masha allah táwọn ọmọ wọn lè jọra wọn yẹ bó ti jẹ́ pé wọn náà táwọn brothers and sisters rẹ lọ́dọ̀ bàbá àti ìyá rẹ tẹ́ jọra yín ẹ̀yin náà jọra yín tẹ́ náà ní jẹ́ exemption ọ̀rọ̀ ọmọ tí ń gbọ́rọ̀ ọ̀rọ̀ ọmọ tó ya pánlé ọ̀rọ̀ ọmọ abetí lápá ó sì rọ ọmọ tuntun kíkó tó jájú ma ó ti ṣe nítorí fẹ́ kó ṣe bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọmọ tó ṣe pé tí a fẹ́ kọ́kọ́ ọkọ ọmọ ti bẹ ṣe lérò lọ ọ̀rọ̀ ọmọ tó ṣe pé ọ̀dọ́ olùbàjẹ́ tí a gbé gbogbo bẹ́ẹ̀ máa ṣe ń tírìn rẹ yọọ máa jáde ẹ̀yìn ọ̀rọ̀ ọmọ tó ṣe pé ebe Allah ẹ̀bá àfọwọ́ sọ ẹ̀bá àmọ́ fi sọ ibi tẹ́ fowó ìsìlẹ̀bà ẹ̀bá àdẹ́ ẹ̀bá àmọ́ fi kò ní rọ ọmọ tó ṣe pé gbogbo kọ̀rọ̀kọ́ndù lé tẹ́ ń kówó pamẹ́ sí àti ibi ọlọ́lọ́ máa tó kálukú náà fojú bàbá àtìyá rẹ̀ rí tẹ́lẹ̀ náà tótó di pé kálukú náà di múmi nínú ìsìn wọ́n má ti sọ̀rọ̀ tàì sọ̀rọ̀ subhanallah sẹ́wọ̀n pé ní ìsìn bàbá rẹ̀ ló lè sọ ẹ̀ ló lè ni náà adúpẹ́ hmm, lẹ́nu lọ́lọ́ yìí kálukú ọ bá jẹ́ pé bèjì ni wọ́n ìwà wọn ò ní jọra wọn kálukú àwọn méjèèjì lè jọ ọmọ dáadáa o àmọ́ síbẹ̀síbẹ̀ ìwà wọn ò ní jọra wọn nínú dáadáa náà bẹ́ẹ̀ náà ṣe máa jọ ọmọ tí ìgbọ́rọ̀ ìwà wọn ò ní wọn náà ẹ wá rí nínú nǹkan tó mi yẹn máa ń tó ti àdámà nípa ẹni tí bá ń ṣe dáadáa ìyẹn ntí bá máa gbọ́rọ̀ èèyàn máa fẹ́ ṣe dáadáa sí èèyàn fẹ́ ṣe sí bọ́lá ṣe tún dọ́ mi lọ lọ́nà tó dé pé ẹni tí ì gbọ́rọ̀ yọ ọmọ àpò yẹ àìgbọ́rọ̀ tèmi ni òjẹ́ ńlẹ́tọ̀ sí lọ́nà tó ṣe é pé serious yóò fi mọ̀ ike àìserious tèmi ni òjẹ́ ńlẹ́tọ̀ sí eléyìí gàgà lọ́wọ́ aburú jù by the tó máa ń san ọmọ tí ń gbọ́rọ̀ lẹ́sìn torí gbígbọ́rọ̀ rẹ̀ ọmọ tí ń ṣe dáadáa torí ṣíṣe dáadáa rẹ̀ tó wá kọ̀ láti ṣe dáadáa sọmọ tí ì gbọ́rọ̀ láti ṣe dáadáa sọmọ tí ò ṣe dáadáa kò sí tàbí ṣùgbọ́n ìpè rìsọ́ọ̀tì tí wọ́n fẹ́ níwò pé látàrí àìṣe dáadáa sí i látàrí àìfúnni nǹkan ó yẹ kó nu olè gbọ́rọ̀ àtòjíjẹ ní ọmọ àṣẹlẹ kò ní gbọ́rọ̀ yóò tún máa lè bàjẹ́ sí i kí ló dé torí ọ̀sọ̀ ìpè òkè wọ́n tẹ̀ tí wàá mọ gbogbo dírámà tí lọ nu lé ẹnìkan wọ́n fẹ́ràn wọ́n fẹ́ràn ẹ̀ nítorí pé tí ó wà sórí tiẹ̀ ní kéṣekéṣe bẹ́ẹ̀ ṣe bí bí ò náà agbọ́ kó òun ìgbọ́rọ̀ àìgbọ́rọ̀ òun sọ wá wà rántí kẹ máa fún náà ní tẹ̀fún mi. ok ṣé ẹni ìgbọ́rọ̀ bẹ́ẹ̀ fi ṣe ń tẹ̀sí o ẹ̀ tí ra ìgbọ́rọ̀. àlọ́ ní wọ́n bá jẹ́ pé táǹdì lẹ rí tẹ́lẹ̀ táǹdì táǹdì ọ̀ wá yọjú báyìí torí àìmọ́ máa tọ́ torí àìmọ̀ máa tọ́ yóò wá di pé ọmọ wa ya opposite bàjẹ́bàjẹ́ yàtọ̀ sí pé níta nàbì sallallahu alaihi wasallam sọ fún Bashir ń bíbá yìí pé ìwọ Bashir An-Nu'man lásán kọ́ ló fi ṣé bó tún bí ọmọ ṣé gbogbo wọn ló fún lẹ́bùn yìí kọ́dà tó fi dórí ọmọ tí ì gbọ́rọ̀ tó bá fún kálukọ́ ya kálukọ́ á wọn náà gbà tiẹ̀ wọn náà gbà tiẹ̀ wọn náà gbà tiẹ̀ wọn náà gbà tiẹ̀ sẹ́mi pé ńgbà tẹni tí ń gbọ́rọ̀ gbà ẹ̀ bu gbàtẹ́ni tí ègbọ́rọ̀ náà bá fẹ́ gbà ẹ̀ gbọ́dọ̀ fún nítorí pé tó bá gbà fẹ́lẹ́ yìí masha allah la quwwata illa billah masha allah la quwwata illa billah masha allah la quwwata eléyìí náà wà ló ti tóni lójú pọ̀npọ̀ pọ̀npọ̀ agbà yọ ọgbà bí gbàtí ọgbà kankan ni toró ti gbé burúkẹ ẹ sì bú ẹ ẹ gbọ́dọ̀ kíyè sáàrin yẹn dáadáa ẹ gbọ́dọ̀ kú gbogbo náà masha allah la quwwata illa billah masha allah la quwwata illa billah yóò máa wò bí ha ah, irú bàbá dáadáa wo ni bàbá yìí òun tó yẹ pé títí náà ló ń jẹ fún wa mùsíbà ló ń jẹ fún wa kọjá amáyésùn ló ń jẹ fún wa wọn wá tún ti torí pé òun wo àbúrúkú wọn wò wá pálapàlọ wọn wò rádà wọn tó wá fún náà rú tó wá fún àwọn ẹni tí ń gbọ́rọ̀ ajẹpọ òun ní bàbá bò ń lọkàn jẹ mọ ó súnmọ́ kọ mo yí padà sí dáadáa ó súnmọ́ kó fi wà pàǹlẹ sílẹ̀ wọn gángan fúnra ara rẹ̀ bó ti fè mí pé ok ah láti dáàdi ti fílì pé we are all equal so therefore none of us is cheated láti sin lọ́kọ́ èmi náà máa ti dada. tẹlẹbàárí kọ́ máa yí padà ti dáadáa torí àwọn sọ pé nínú education táwọn ń pè ní atẹ́rìbíyá ẹ gbọ́dọ̀ máa sọ níjẹ́sì gbọ́ máa wí torí àìgbọ́rọ̀ tí ń ṣe kò gbọ́dọ̀ dá lórí pé ìní ṣe dáadáa sí irú ètí mo ṣe sáwọn yòókù rẹ̀ torí táyìn bá ti mọ́nà yẹn opposite ni wọ́n máa dáhùn lára ọmọ o òun ó tó fi tẹ̀síwájú ni nínú ìwà burúkú tí ń hù kódà yóò tún wá lékele torí ẹ ẹ try láti rí i pé ẹ fún ẹnìkan lọ́lá lórí ẹnìkan tọrọ ọmọ yín náà ní gbogbo wọn ọmọ tí èsì gbọ́rọ̀ yìí ṣe wọn kára àdánwò tó lọ máa ń ṣe fún yàn kò lè ṣe é ṣe tẹ́lẹ̀ náà fẹ́ gbòbí ma méjì péré gbogbo wọn àjọ dọ́gba nínú dáadáa báyìí dá wọn yàtọ̀ síra wọn náà sọ̀rọ̀ náà ẹlẹ́dàá wa kò sì kádàrá pé ẹ bí mẹ́ẹ̀ni sìn ọlọ́run kádàrá ẹ bí ma ẹ bẹ̀rẹ̀ wàhálà ẹ ẹ tó bá lérò pé tó bá ti bí ma ìsìn bẹrẹ èèyàn ń tanra rẹ̀ jẹ ni èèyàn ara

àbádùá mẹ́ta kan wà gbogbo ẹ̀ náà nìyẹn pé ìpè àtàdúrà sáfùkà náà sẹ́ẹ̀kì yọ gbà náà ní wọlé bòt oníyẹ alákọ̀ọ́kọ́ kìí sàdúrà lànà bí tún pé èpè tí bàbá bá ṣe fọmà yọ sẹ̀ náà nítorí ẹ̀ ìyẹn gbọ́dọ̀ ṣọ́ra apá kan náà sọlọ́fù sọ̀rẹ̀ àwọn jẹ́ ẹni tó ṣe é pé bẹ́ẹ̀ ṣe máa tọ́jú ọmọ nìyẹn

wo àwọn sàrà àti mọ̀sẹ̀ yìí bá ń tún ṣe. wọ́n yá lẹ́ni tó bá wá nǹkan bí owó tó lè fi ṣe sàrà rẹ̀ títí tí ọ̀bá rí yóò wá lọ bẹ̀rẹ̀ náà wá fè ló ṣe náfìlà títí títí títí títí yóò wá pé wọ́n lọ èmi fi àwọn náfìlà tí mo ṣe yìí mo fi ṣe sàrà ìwọ́ lọ pé kò fi bá mi tún ọmọ yìí subhanallah nítorí pé hakíkọ̀tẹ̀ tẹ bá rò ẹ̀rí pé àdánwò ńlá nípa àbímọ àdánwò ńlá gidigidi sí nípa àbímọ tẹ bá ti wá bímọ tán ẹ nísìmí fa ẹ nísìmí o because tó bá lérò pé o nísìmí inú rẹ ń dùn wọn ń kọ ọmọ sí Ọlọ́run wọn náà ń ka sára yìí lọ́rùn eléyìí ò túmọ̀ sí pé o achieve anything so àti tọ́mọ yín gangan gan ní baba ńlá wàhálà àsìkò kan sì ń bọ̀ nínú gbèsè ayé ọma sẹ́ pé yóò ju agbára rẹ lọ ẹ̀hẹ́n kí ẹ ẹ odò tó bá tójú ẹni kún kò lè gbé ni lọ ọ̀wọ́ bẹ ni torí pé yóò gbé ọ lọ wọláhì tó onítọ́kọ́ wọn tí mo bí. kò ní ju agbára mi lọ yóò ju agbára rẹ lọ fíufíu kéde bíi ti kẹ bọ́ọ̀tà lura yín yóò dé lẹ́bù yẹ pé o ò ní lè ọmọ ma ṣébí wọn náà ọ̀ mánú gbèsè ayé rẹ̀ ọ̀kẹ́jọ́ pé yẹn máa tètè gbàgbé wọ́n ń pè ní sinul murahaqa nígbà tí yẹn bẹ̀rẹ̀ sí ní di pé ó ń tó kálukú tó bá lè rìkọ́ọ̀lù pápá àwọn ọmọkùnrin tẹ̀ ń rí àwọn náà náà le jù àwọn náà le jù ọkàn lè lọ lọ wà ní thirteen years ago kí ló ṣẹlẹ̀ dáàdì bóun ni mò ń ṣe wọ́n gbọ́ nǹkan mi yọ̀ yọ̀ lẹ́nu tontigbà náà alánàá náà nítorí ọmọ ọdún mélòó náà ọ àwọn nǹkan míì tó ti dọ́ pé bàbá rẹ màmá rẹ wọ́n ti fẹ́ẹ́ lè fayé lẹ̀ torí fìtínà àti wàhálà ọdún yẹn lórí gbogbo ọmọ kọ̀ọ̀kan òbí gbọ́dọ̀ nípalẹ̀ mọ́ tó tó kìí ṣe ti o ti làákà ètò pé torí gbogbo bí dáàtì tiẹ̀ náà wò ara rẹ̀ nù torí tó bá lé lálejò ọmọ òfin ọlẹ yọ lọ ọmọ yẹn bọ kó ti lùzẹ tó bá rọ bẹtẹbẹtẹ jù ó tún lùzẹ ọmọ yọ bọ sábẹ́ pé ó rí kọńtró náà ni à ń bùkátà àdúrà wàláì tí nǹkan kan bá da àdúrà rẹ tí bá àdúrà náà ọ̀sàdúrà rẹ lójú ọ̀nà káwọn ọmọ owó lè bá jọ́ gidi àwọn ọ̀gbọ́dọ̀ wá jẹ́ kó àlà kírẹ́ẹ̀tì ntọ́mọ̀fin ní dà òun náà discrimination ọmọ tẹ ẹ gbọ́dọ̀ discriminate ìgbà tó ṣe pé ẹ gbọ́dọ̀ discriminate láàrin ìyàwó tẹ fẹ́ tẹ sọmọ yín báwo wá làwọn ọmọ tó ti pé bọ́lọ̀ ti ṣe dọ́mi ni pé o ní ní nǹkan kan tó sọ ọ́ pọ̀ pẹ̀lú èèyàn méjì gbọ̀nà kan náà tọkàn jù kan lọ àfi kó rí kó tún fẹ́ràn ẹnìkan ju ẹnìkan lọ ìyàwó ju ìyàwó lọ ti dọ́mi ni kan ju ìyàwó kan lọ lè sọ kí lè má sọ jáde kó fẹ́ràn ẹnìkan ju ẹnìkan lọ àmọ́ wà fi hàn pé ọgbà ẹnìkan lọ bó wàá làwọn ọmọ yín bẹ́ẹ̀ náà làwọn ọmọ àwọn ọmọ rẹ gbogbo wọn bọ̀tú wá fìlì pé ọkàn rẹ fi sọ́dọ̀ ẹnìkan ju ẹnìkan lọ tó wàá fẹ́ kó dé pé ẹnìkan lọ bọ́ ọ sọ̀rọ̀ kìí ṣe ẹnìkan nípa nǹkan kan táwọn ọmọ bá nídìí nǹkan kan tó bá lọ béèrè ó ṣeé ṣe kọ́ yàtọ̀ sí tí wọ́n bá tiẹ̀ lómi. wọ́n máa sọ pé kí ló ń sọ mẹ́ mo ní kí n sàlàyé kan sọ àti kó mi àti gbọ́ ẹnìkan ti sàlàyé fún ọ dúró kọ gbowó àhà subhanallah àti gbọ́ àti gbọ́ ń dé ọlọ́run bá tó wí ni sanabi èso tó dé so àmẹ́lẹ́ yìí lè ti dúró kọ gbowó ẹ máa rí ẹ̀yin gan lọ́dọ̀ bàbá yín ní ìsìn gbogbo yín ti wá ń sùkúl o lè ní bùkátà kan sówó kí sísítà rẹ náà ní kí bírọ̀dà rẹ mí náà ní ọlọ́sìn tún ní kẹjọ pàdé léǹgbà kan náà àwa nídìí sixty àwọn eléyìí ọ̀kan nídìí eighty ọ̀kan nídìí hundred ìwọ́n tó nídìí sixty o lè pẹ́ndù dáàdi rẹ ó ti fún sixty yóò ti fún ní hundred àti eighty ẹ̀yẹ́ máa padà sí sukùl kíákíá dáàdi mi mo sọ pé sixty mi lówó ó sì rí kówó ni wọ́n kó lọ yìí ah dáàdi yìí tẹ́ kó à ókè ọmọ káwó sí lápò àbí subhanallah àbí kò fi sùúrù tó tó o bá fi sùúrù tó o ní mú sísí kobo jáde ńlẹ̀ o ọmọ ènìwọ́n náà o àmọ́ wà wà wà sọ ara tiẹ̀ náà bẹ̀ yẹn because ibi táwọn ọmọ mi náà ti máa ti sẹ́nu pé ah kí ló ní tẹ fún lágbádá tẹ fún táwọn sí ni ni ah. ee o ti fẹnu jáàmù ni o ìjọ ma lórí àtìsẹ tiwọn má da tiẹ kù torí àwọn òbí yàn wọn always bó ti jẹ pàwọn náà à ń tún bùkátà kan máa bẹ lọ fún wa káwọn náà má ti fè pé ní ojú ọ̀nà àti ní ọ̀pọ̀lọpọ̀ òbí ti máa ń fèlè. yéé ṣe kójú ọ̀nà àti bímọ ẹ má ti bí ọ wọ́n ti bí ọ náà kí ló tún kù àmọ́ lójú ọ̀nà àti tọ́ma ọ̀pọ̀lọpọ̀ òbí máa ń fẹ́ torí di eléyìí bàbá yìí ọlọ́ọ̀ni kí ṣẹlẹ̀ rẹ̀ ó ṣẹlẹ̀ ká lè kẹ́kọ̀ọ́ ni tí gbogbo ọmọ rẹ ló ti bùn nírú ẹ̀bùn yìí ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ yẹn o lójú ayé yín kẹ́ tó kú ẹ lè bùn àwọn ọmọ yín ní tẹ́ bá fẹ́ nu dúkìá yín eléyìí kò sógun ni wọ́n ń pè o kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run pé kó pín ogún kó tó kú o oríṣiríṣi ìtẹ́lá àmọ́ gbọ́nu rẹ́díò kọ́lọ́ńdà kọ́kọ́ sànù so àdáwò ńlá náà ní kí gbogbo èèyàn wọ́n máa sọ nípa nǹkan tí wọ́n máa ń parí ẹ sì máa pé gbogbo ẹni tí ń gbọ́ òun rò pé ẹni tí ń sọ̀rọ̀ ńkọ́ wọ́n máa ó kájú òṣùwọ̀n ló fi débẹ̀ mọ́ nínú àwọn programs tá a máa ń ṣe wọ́n ń bi ẹnìkan léèrè pé ṣé èèyàn lè pín ogún rẹ̀ kó tó di kókó oníbẹ̀ ni kódà Islam faramọ́ ọ́ ẹ̀kọ́ rí jẹ ẹ́ níbo ń bẹ̀ Islam ọ̀gbà kó pín ogún rẹ̀ kó tó kú torí pé pínpín ó ní í ṣe pẹ̀lú ikú láì tí ì kú ẹnìkan ò pín ogún rẹ̀ torí pé èèyàn máa pé pẹ̀lú ààrẹ tí ń ṣe mí kọ̀dájú pé ń pẹ̀ láyé ẹ̀yin ọmọ ìwà mílẹ̀ ìwà mílẹ̀ ìwà mílẹ̀ mo ti pín ogún mi kò sí nǹkan tá a fẹ́ pín má lẹ́yìn kú mi kọ́lọ́ sì tún kádàrá pẹ́ mi ogún ọlọ́run bá tún ló lò thirty years ṣé ọ̀padà lọ́ máa bí ọmọ ni irú rẹ̀ ti ṣẹlẹ̀ ní láìpẹ́ wa nìṣó kódà wọ́n ṣèwé lórí rẹ̀ wọ́n tún kọ́ fún yín in English kó lè bá a rọrùn fún yín láti mọ̀ wọ́n ní Egypt ló ti ṣẹlẹ̀ ẹnìkan bò mí wẹ̀ so wọ́n ní bàbá yẹn ní owó gidigidi kọ́ á bíjọ ọmọ méjì lọ nàtó wọn àtìyàwó tó á dàgbà ẹ mọ̀ pé ní Egypt ń bẹ̀ yẹn generally ọmọ kan ọmọ méjì ọmọ bàbá pọ̀ ọmọ mẹ́ta mẹ́ báyìí àbí òye wa wọ́n tẹ̀ra wọn jẹ́ ń bẹ̀ wọ́n so ìgbà tí wọn á ti wá rí kóun ti dàgbà gan tí wọn á fi gbogbo dúkìá fáwọn ọmọ àwọn ọmọ méjì náà ẹ máa ṣe bọ́ bá ti wù yàn yín lẹ́ni nìyí lérò pé kò ní pẹ́ táwọn ò kú owó tí wàá bá àwọn ọmọ lọ́wọ́ báyìí kálukú wàá fi wà rẹ̀ hàn tí ọ̀pọ̀lọpọ̀ tí ọba ti lówó wọn níwò níwà ní ọmọ o tówó bá ti dọ́wọ́ tiẹ̀ tán kọ́ lẹ́mọ̀ wà tiẹ̀ náà gbàtó wá tẹ̀ wọn lọ bàbá yẹn wá ti sọ fún wọn pé bóyá ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ní àbóṣoṣo àbóṣojúmọ́ wọn máa fún oníyè báyìí táwọn fi máa tọ́jú ara wọn táwọn fi máa tó bá di pé wọ̀ mọ́ wọn ò tọ́jú bàbá wọn ò tọ́jú ìyá mọ́ so bàbá yẹn wá rí sampo tí ò da láti ojú ayé rẹ̀ ṣe hàn àtàbúrú ní bẹnu kákó gbogbo dúkìá kákó fọmọ kó tó di kó a kú owó òsè dá padà mọ́ because síwọ náà gbà tọgbà ní ìsìká pé bàbá rẹ̀ kú bàbá rẹ̀ wá fi hundred million sílẹ̀ wọn nìkan náà ló sì jogún rẹ̀ àsìkò tí wọ́n á ń pè bàbá rẹ̀ kú tó tu ọlọ́fọ̀ wá sunkún sunkún sunkún sunkún ibi tó ti sunkún lọ tí wàá wọnú yàrá lọ wàá bá hundred million cash gbàtọ́ wàá jáde sáwọn èèyàn sọ ma pé tó máa fojú kan sunkún àmọ́ fojú kan rẹ̀ rìn <laughs> okay after all bàbá yẹn ah, mọ láìkẹ́ o So irú bàbá tí ọtọ́ yẹ kéèyàn ó ní nìyẹn náà ẹ wàá dúró owó tó filẹ̀ kó lóa rẹ̀ ó dẹ̀ láàkì bàbá yẹn kò tún fídíò èmi nìkan lọ yìí sí olú ẹ kú oríire nìyẹn ìwọ wa náwó ntí náwó ntí náwó wọn bá ní bàbá rẹ̀ dákú ẹlẹ́nu ọgbókùn ní asiri ẹtì gbé bàbá lọ látàfẹ́ mẹ́tí mọ́ ní bàbá ó dàbí gbàtí bàbá ti kú ó dàbí gbàtí bàbá ti kú ló fi wá sunkún kó tó wá ró òun fojú kan sunkún òun fojú kan rẹ ásìrì tí wàá lọ gbókù bàbá ti jókòó kórìí bẹ́ẹ̀ bàbá ti subhanallah walhamdulillah wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa billah ṣé irú ọmọ ó bù sẹ́rìn ni àbí ó sùn. wọ́n tó ti yẹ kó o ti o ti ma pé mi ọmọ irú ẹ̀mí yíyí wo ló gbé wáyé bẹ̀rẹ̀. Ah. so ó túmọ̀ sí pé ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ náà gan nínú àwọn èèyàn lónìí àìkò tí ì sí nípò ẹni tá a dán wò ń jẹ́ kó máa ṣèṣe ẹni tí ó ṣàṣeyege bá nítorí ẹ̀ ló ti jẹ́ na alùsùn náà ni mí ẹ kíní kàkà wọn bá ti yọ irun gbọ̀n ẹ masha Allah irọ́ ni kì í wa tówó bá bọ́ sínú ọ̀rọ̀ alùsùn náà òdodo ọ̀hàn mo rò pé yé wa ẹ̀hìn torí pé lómi àwọn ará kẹkẹ náà capitalize sunna kò dénú wa wọn kò dénú si wọn kò dénú sọrọ sí wọn kò dénú bí ṣe ń ṣe. ṣé súnà wà nù ṣe súnà nù bíkọ́ súnà sítáìlì tó fi máa gbélé ayé ni tó fi rí àlùkìyámà wọ̀ ṣẹlẹ̀ ìtumọ̀ sí i pé iṣẹ́ ń bẹ wájú ni iṣẹ́ ń wájú a gbọ́dọ̀ rí i pé a wa a sì kíyèsí ara ti tì lọ́wọ́ kò ní má nìkan tẹ̀lé súnà di ọwọ́ yọ yà yín lẹ́nu pé campaign lásán ni kò sódodo ń bẹ torí di eléyìí báyìí wọn náà má lọ ṣàṣìṣe o kó a pín ogún rẹ kó tó kú o àmọ́ kò burú kò bùn yàn lẹ́bùn àwọn ọmọ rẹ o lè bùn wọn lẹ́bùn pé ìwọ mo bọ́n lé báyìí mo bọ́n lé báyìí wọn náà mo bọ́n lé báyìí wọn náà mo bọ́n àmọ́ sọ pé condition onígbé tó bá bùn àwọn ọmọ rẹ lẹ́bùn yẹn láì tí kú exactly bọ́lọ̀ ń ṣe ní ká pín ogún ló bùn wọn lẹ́bùn ètò túmọ̀ sí pé tá a bá bùn obìnrin ní yàrá kan á bùn ọkùnrin ní yàrá méjì tá a bá bùn obìnrin mọ́tò kan á bùn ọkùnrin ní mọ́tò méjì tẹ eléyìí ọtọ̀nà lójú ayé yín láì ti kù eléyìí ẹ ẹ sẹlọ lópin ìgbà tó bá kú gbogbo ọmọ ńkọ́ lọ́gbà pẹ̀jẹ́ ó sì ń bẹ́nu gbèsè tó dáa pàápàá jùlọ tọ́lá ẹlẹ́dàá wa bá ní kẹ́mi yín ogun tó sì fún yín dúkìá tó pọ̀ ẹ mẹ́jẹ káwọn ọmọ wá kú fún yín nítorí pé lọ́pọ̀lọpọ̀ gbà míì bẹ́ẹ̀ mi ti ń ṣe ń gùn sí òun kò ní jẹ́ dùnú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó jẹ́ agbójúlógún àwọn ò ní fẹ́ kẹ́mi yóò gùn nítorí pé àwọn ti mọ̀ pé bẹ́ẹ̀ bá kú owó àwọn ò ní tó àwọn dúkìá yìí àwọn sì rí táwọn ọmọdé náà ń kú gbàtẹ́yìn ọba sì kú ní ìtìkọ́ mẹ́rin kú lọ ẹ̀ ọ̀kọ́ kú so ọmọ lè kó poison sínú tíì fún yín nítorí pé ọ̀tá ń bẹ fún anú ọmọ wa ọ̀tá sì ń bẹ fún anú àwọn ìyàwó wa ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ torí de eléyìí báyìí ó ń bẹ́nu gbèsè tó dáa pàápàá jùlọ tọ́lọ̀ ń bá kádàrà kẹ jẹ́ ní sẹ́mi rẹ̀ gùn tẹ̀sí ní dúkìá tó pọ̀ so ẹni lè kan ó jẹ́ ilé eight flat ẹfọ ọmọbìnrin kọ̀ọ̀kan náà ọmọbìnrin méjèèjì àbọ̀ nínú ọmọbìnrin mẹ́rẹ̀ẹ̀rin ní fúláàtì kọ̀ọ̀kan. ọmọkùnrin yín méjèèjì ńkọ́ fúláàtì méjì méjì mo bò yín ó ti di ti àyìn ní ọmọ gbowó ẹ̀ àbí ọ̀tàn ọ̀tàn ẹ̀yin ẹ wá kíyèsí lẹ́yìn ìjẹ́ bá ti bẹ́ẹ̀ tàn ẹ wo báwọn ọmọ ti máa ti furu fún yín tí bá mi wà lé tí bá mi wà lé sí ah, mo ní wọ́n wà láti àyìn ní dáadáa láwà mo rò pé bàbá mi ti máa ń rìpọ́ọ̀tù fún yín ẹ̀sìn fún wọn náà dára rẹ mà ọ̀dọ́rọ́ mi náà bá kálukú wí tí máa ń rìpọ́ọ̀tù fún yàn wàláì àánú sì sèyàn ẹlòmíràn sọ fún yín pé ó ti tó sùn kan tóun ti ní kí lágbájọ wá tí ò wà ọmọ rẹ̀ òun pè òun tún rán yàn sí kọ̀ wá ó ti tó sùn kan ok ṣé òbí èsì inú bíbà òbí èsì pè. àyàfi tí ba sùn níyà rẹ bí fún lè pe yóò ní mu sẹ́yìn ọ̀gbọ́rú torí ńgbà tó bá ti mú kpọ́njú bóbi rẹ̀ ah, kò sí nítorí ó tún fẹ́ ṣe má tí ọba ní sùúrù pápá ẹsìn máa rántí tí àwọn ti ń dàgbà ẹ máa ń dọ́mọ kínkínní ni o ọ̀sẹ̀ mi sùúrù nǹkan kan ó ti máa dínkù fire for fire yóò ti máa wà ìgbà náà yóò ti pọ̀ fún wọn gbà wọn so kóbi náà rẹ̀ kọ́mọ náà sọ́ra rẹ̀ tọ́lọ́n fún yín ṣé pé kéṣì lẹ́mí kù ẹ̀mí kálukú ò kù báyìí ẹ ẹ dáhùn tó bá kù ẹlòmíín ti ro láéláé o tó máa fi lo eighteen years nǹkankan. ẹ̀mí rẹ ti gun àti sọnù Riyadu Salihin hẹ́n pé gbogbo ẹni tó lòun ọbẹ̀ ẹlẹ́dàá wa tó bá mú ẹ̀mí rẹ̀ gùn ọlọ́run ti dínà àwáwí ó dínà àwáwí rẹ̀ àwọn olùmọ̀ wá sì yapa nípa abẹ́ kẹ́mi ogun àwọn kan sọ pé tó bá pé sixty àwọn kan ní tó bá pé forty àwọn kan ní tó bá pé eighteen àwọn kan ní tó bá ti bàlágà tó bá dàgbà débi kọ́ bàlágà láti mọ̀ pé bí bàlágà fifteen years ní tó bá pẹ́ jù àjẹpẹ́ mi wá ti gùn gan o hakíkàtà tẹ bá ronú pé ẹni tí ò tó wá ti kú kọ́dà ẹni tí ọkàn fojú gan ní ilé ayé tó sì lọ wọ́n pọ̀ ẹni tí ò tiẹ̀ rí ilé ayé tó kú wọ́n wà tòun ẹ wọ́n wo adúrú lílọ́lá tọ́lọ̀ ńlọ wa la. ńṣe làwọn máa ń wò pẹ̀mí wo ògùn nítorí pé àní sẹ́ẹ̀rì tá à ń ṣe sábàbí nù torí bá ní sẹ́ẹ̀rì tí ń ṣe téèyàn ṣe ń wò wípé bóyá alẹ́ yìí ni àrímọ fún mi níralẹ̀ tọ́lá eléyìí ó mu yàmá ti sẹ́ẹ̀rì èèyàn wà á mọ̀ ẹ̀mí èèyàn gùn lódodo nítorí kò sígbà tí kú dé téèyàn ti pé ń bẹ nínú ẹ̀mí òwúrọ̀ ló ń wà kódà ilé ò tí mà tó ambọ̀sibọ́sí pọ́sán wa pọ́n bá wọn ambọ̀sibọ́sí pélé oṣù ó sì dọ́jú alẹ́ kóhun tó ṣe àti wàlùkìyàmà àti ráyé gbé ló wọn máa ṣe títí tí ìdọ́jú alẹ́ òun níjọ wa lọ́jọ́ alẹ́ rẹ̀ ọ bẹ̀rẹ̀ bìlíìfù kálukú ni pé òun máa lo òun dàgbà òun dògbò òun fọwọ́ pawú òun fèrè jìjọbì tọ́wọ́ gbogbo eyín ti ká dànù o ò ní lè jẹ fùkú gan ọkàn máa fún mu ni lọ́mọ ẹsẹ̀nu pọ̀fupọ̀fù gbogbo eléyìí túmọ̀ sí àwọn tá a máa ń wónú táwọn afi máa ń wò pa kéré àti kéré àti kéré ẹ̀rí bàbá tó ti ṣe seventy onótùú máa sọ pé kọ́ lọ́wọ́ dájọ́ ẹ̀mí gúngùn lé wa lórí ah seventy kí máa ṣeré nítorí pé kò lè má jẹ́ bẹ́ẹ̀ nítorí tẹ́ bá wo rẹ́kọ́ọ̀dù kí ni wọ́n rí ṣe ní dáadáa tí wọ́n ronú fáwọn òkú ni èèyàn tó ti dàgbà débi wípé kò lè dá dúró má yóò sì tún máa wò wípé kọ́lọ̀ wọn jẹ́mi òun gùn ẹ̀ ti ń lo bíi hundred tẹ́mi yóò bá tún gùn irú wa wa róńdó róńdó ayé ìsìn láàrin sixty to seventy tó bá pẹ́ jù náà àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lẹ́rìí tó ṣe eighty ó ṣe hundred ó ṣe ń wá nìkìnnì ẹlòmíì ọ̀ dàgbà débi fún ọ̀lọ́ máa sa lóòrùn àbẹ́yìn òrírò ẹ̀rí tó yẹ kí tí wọn bá sa lóòrùn ọpọlọ rẹ̀ gan ara rẹ̀ gan ní charge àfi bíi bátìrì tó máa ti gbé sóòrùn tó máa da padà sínú lẹ́rìí pé yóò tún wọn active díẹ̀ torí ẹ̀ ìgbà tó dùn náà lọ ìgbà tó dùn náà lẹ́ rí téèyàn bá wà lọ́dọ̀ọ́ téèyàn rọra léegun tí gàràngàrà rẹ̀ wà ìwọ gbà tó wà náà níwọ àsìkò ń bọ̀ ní ìsìn tó yẹ pé ó rí i pé ní ìsìtẹ́kùtẹ́ kan bá fẹ́ soke sí ọ wà lé mú ni nígbà tí egun bẹ lápẹ́ yẹ àsìkò ń bọ̀ ní ìsìn tó yẹ pé ò lè lé màlúù mú náà kéré màlúù ọjọ́ tẹ̀kútẹ́ ò lè lé màlúù ọ̀tọ́ ọba tó bá sáré láti bí ìdánù géètì ń bẹ lásán ọmọ mi kókakóka ní tó yẹ di ọmú tó yìí ó ti máa kọ́ táwọn yọmọ pé ah mo ah ara ti kú lára ọmọdé kétẹ́lẹ̀ nǹkan ọmọ kéjojúmọ́ dojúmọ́ ló ń gbòòrò ẹ sáré yín kẹ́kẹ́ẹ̀sì ó rí i pé nìsín kò sí nǹkan kan tó fi rẹ tó ní rún àgbàdo gan ní ìsìnkọ́ bá lè bẹ́ẹ̀ lọ oorun ni wọn bá yá ẹ̀rí tí olómi ọmọ ọrùn tí wọn bá ti kra kra kra máa rún sórí ọdún rẹ ó débì kan ọba rún wà lẹ́yìn rẹ lòún òní mọ̀ pé yín ló rún tí gbogbo ẹ wá di pé ah, ibìkan ti koto ibìkan ti kíní kan ọ̀jẹ̀ yín má ma yín má gbàdo gánjọ́ mi tó òní mọ̀ pé eyín ti rún má gbàdó ẹ̀rù ọlọ́nkan ibìkan wọ́n kálukú ń kí ló dé ẹ mú kí ló kí ló dé ó ní ń wọn ọmọ kóun ti dàgbà tó gbogbo irun gbàtí ẹ sì dìde funfun tán so ń wọn ọmọ kóun ti dàgbà ní àìpẹ́ yìí ó ń lọ bìkan ápù náà wọ́n fi lọ òun ló ń bá ṣe yín má pù pé bóun ṣe rún ápù báyìí ń wọn ọmọ pé yín agbọ́n bẹ̀ ọ́ lọ lẹ́ẹ̀kan náà ní tó ti ń di gàrí ah! so bẹ́ẹ̀ ni bá a ti dùn láàmú jẹ́mà bá a ti dùn láàmú ẹ ọ lè máa sọ fún ẹ àwọn mẹdísìn ẹ bá glucose ló dínkù ẹ bá yà kẹ ẹ máa kún glucose yẹ ó rí i pé à ń lọ ojoojúmọ́ ni torí akramakumullah káwọn ọmọ wa kún lè bàjọ́ máa rí fún wa àwa náà gbọ́dọ̀ ṣe foundation ẹ má discriminate tọ́lọ̀ ń bá fún yín lówó bá a ṣe wí o tọ́lọ́ ti kádàrà kíkẹ́ mi yàn rọra bọ̀ ẹ̀yin náà ti rí àpẹẹrẹ lára àwọn ọmọ yín pé wọ́n ti ẹ̀dẹ́ni tó ní níwọ̀nba látòjú ayé yín nítorí pé tí ọmọ wa bá ní ìfọ̀kànbalẹ̀ ní fáwọn náà bó ti yẹ ká máa ronú nù ẹ̀rí pé tọmọ wa bá ní ìwọ̀nba ni wọ́n máa gbé bùkátà tiwa bá ní especially táwọn ọmọ náà bá ti dàgbà débi alọ́lé ọkọ afẹ́yàwó ẹ̀yin sì ní tẹ́lẹ̀ fi tún gbèsè ayé wọn ṣe wọn bá tí ò ní àfẹ́tì tìyín náà ẹ sì mà tí dúkìá bá pọ̀ náà gan-an ìwọ kan ò ní lè kọ́ńtrol gbogbo ẹ̀ mọ́ so máa sọ àwọn ọmọ rẹ di ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ rẹ̀ wọ́n mọ̀ bá mójútó náà o àmọ́ jẹ́ káwọn náà láti sìn wọ́n ti máa feel responsibility pé ètò wà ń bẹ ìwọ ni mo bùn ètò wà ń bẹ ìwọ ni mo bùn ìwọ ló lélẹyìn ìwọ ló lélẹyìn ìwọ ló lélẹyìn ọkọkọ dín wàhálà kù fúnra rẹ̀ kò sì dín kọ́ọ̀mù tiẹ̀ kù torí kí lọ́n jẹ náà mélòó lọ́n jẹ nínú owó ṣẹ́jí káwọn náà ti bẹ̀rẹ̀ sí ní kọ́ńtró rẹ̀ káwọn náà máa gbowó yẹn àti bẹ́ẹ̀ náà làwọn náà ti máa kọ́ làákà ìkún làákà ẹ̀yin wá ń dín wàhálà kù fọpọlọ tiyín nì òní máa jẹ́ pé màá ronú eléyìí ronú eléyìí ronú eléyìí so eléyìí pàtàkì bóyá ru rẹ ni bàbá yìí náà fẹ́ ṣe ọkàn pé n tó ń ṣe ó rólé apá kan ọ̀dà pàkàtì débà náà ṣe ń rí inú gbèsè ayé wa lónìí tó bá gbógun wá pé ká bá kùn ẹ máa gbóríṣiríṣi sùn lè sọ yìí n wo dítèsí ń tọ́ sọ pé bàbá wa fi lẹ̀. tẹ́bá gbélé lọ yọ máa sọ pé a ó tún kulé kan bí báyìí ó tún kíní kan bí báyìí ó tún kíní kan bí báyìí tẹ́bá pa àwọn yòókù pé ńgbọ́ wọ́n nílé kan kù wọ́n ní kíní kan wọ́n ní bẹ́ẹ̀ ni bàbá ti mú lágbájá lójú ayé wọn. àwọn ọmọ yòókù wọ́n wá rí act gbọ́ wọn tẹ̀lé fún ẹnìkan tani wọn sọ fún gbọ́ àwọn fún gbọ́ wọn tẹ̀lé ṣe báyẹn ọkàn kù kan sọ pé alábòsí bàbá wa wọn ní sọ àmọ́ gbọ́ wọn tẹ̀lé fún ẹnìkan tani wọn sọ fún gba wọn fún sẹwọn pé wẹ rìsọ́ọ̀tì ẹ̀ náà ni alábòsí ń bàbá wa àbó kpọ̀rọ̀ lẹ́yìn ẹ̀ ń parọ́ mọ́ bàbá irú ẹ̀ tí bàbá yìí fẹ́ sá fún mi pé kẹ́nìkan ti máa lẹ̀ torí tó ń bá kú wọ́n má sọ pé ọmọ yẹn ń parọ́ ni tó ṣùgbọ́n gbàtí bàbá bá ti wá ti àtẹmẹ́sẹ̀ báyìí ó gbé nǹkan olówó bàǹtìbàǹtì làǹtìlàǹtì ó gbé fọ́ọ̀mù kan àwọn ọmọ yòókù ńlá tẹ́gùn bàbá wa kú ṣé àwọn òsirò kìíní yẹn máa dá fẹ́ pín ni bàbá sọ yìí pé ntí wọn ò ti bùn yàn làwa fẹ́ pín ntí wọn ò ti bùn yàn làwa fẹ́ pín bàbá yẹn ti kú tàbòsí tàbòsí tiẹ̀ yọ lọ ń pàdé lórí eléyìí Allahum èyàn àbí tí ọmọ yẹn tó ń bá gbé nǹkan wá tó ní kó pápọ̀ máa ń tán fẹ́ pín wọn ò fẹ́ kí bàbá wọn kó jìyà rẹ̀ tó gba náà làwa tó lè papọ̀ bọ̀dé tí bàbá yẹn ti ṣe twenty pápò sí ni final lọ́dọ̀ tàwa táwa fẹ́ pín ogún àmọ́ ìwọ tó bá volunteer pé pàtó ti kára dúkìá bàbá náà nìkan tó gùn ni ọ̀fẹ́ tí ọ̀dà fámìlì o òsì fẹ́ tí ọ̀fà wàhálà fún bàbá rẹ̀ tóró bìlíìfù pé bàbá rẹ̀ wọn ò mọ ni wọ́n ti fi bẹ́ẹ̀ wọ́n pin so náà amẹ́sìmì ẹlẹ́yìí jẹba tọ́. So, ó yẹ kéèyàn lè láyà àyà níní kò túmọ̀ sí pé ká yasa asa náà lẹni tí ò lójú tí ò mọ̀rọ̀ owó láì sọ tí ò mọ́tálà àlè sọ̀rọ̀ sí asanu àmọ́ àyà níní náà ní kété bá rí òdodo ọ̀rọ̀ ẹ sọ tẹ̀kọ́tẹ̀kọ́ torí tẹ bá dákẹ́ tèmi náà bá dákẹ́ tónítọ̀ náà bá dákẹ́ àwọn èèyàn ní láǹfààní àti mòdodo à ń bọ̀sibọ́sí pé wọ́n tẹ̀lé so eléyìí jẹ́ ọ̀kan nínú ẹ̀kọ́ tuntun yẹn ká kọ́ lára anabi wa Muhammad sallallahu alaihi wa sallam anabi etí inú sọ òdodo fẹ́ anybody why because kò ní nǹkan kan tó fẹ́ gbà lọ́dọ̀ anybody àwọn náà gbọ́dọ̀ train ara wa bẹ́ẹ̀ yéé ti torí pé anabi jó lówó fa sòṣùgbọ́n ayò ọkàn jowó lọ tí ọkàn rẹ bá yó ó ju kápò olówó lọ má fojú sí ti ń bẹ lọ́wọ́ àwọn èèyàn ní máa rọ ahọ́n èèyàn ni èèyàn lè sòdodo torí pé tó bá jẹ́ pé ti ń bẹ lọ́wọ́ àwọn èèyàn ni gbogbo wa máa ń wò pé wọ́n fún wa wọ́n fún wa kò sẹ́ni tí sòdodo láyé why because gbogbo èèyàn tó bá mọ̀ kóhun tóun bá ṣe nǹkan ó sọ̀rọ̀ sóhun ó bóun wí kò ní fi kọ́bọ̀ láéláé ṣùgbọ́n náà ọbẹ̀ ẹlẹ́dàá wa làwa ń wojú ọ̀dọ́ rẹ̀ láti fẹ́ gbà tẹ̀yìdínú òdodo òdodo wa ní sá lórílẹ̀ àmọ́ ń tí ìwọ ti yọ tó ṣe pé ọ̀dọ̀ àwọn ti ń bẹ lọ́wọ́ lọ fẹ́ gbà tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó lè sòdodo bẹ́ẹ̀ ó sì yẹ kó jẹ́ pé àwọn tó bá pẹ́ pẹ́ sí Islam wọ́n ní yìí má wo ju ti ń bẹ lọ́wọ́ àwọn àfojúsùn rẹ kọ́ lọ sọ́dọ̀ lọ sọ òdodo láì yasa ọ pàtàkì nínú tí máa jẹ́ kẹ́sìn ọ̀tàn ká èsì kọ́ ọmọ kú àwọn èsì kọ́ yọ ọmọ kọ́ ọmọ tí ò lẹ́kọ̀ọ́ tí ò lókun lọ́rùn tó ti fẹ́ ya garawa ọfẹ ọfẹ pàkíyèsí ẹni tó sàtìsẹ kò bá jẹ gbé bàbá rẹ ọlọ́nà tó fi bá sọ̀rọ̀ tó nà ọmọ pé o hùwà àrín fífún ọ̀n fẹ́ kó wọn máa tó wọn máa ní eléyìí pàtàkì. ẹ̀rí ńgbà tí bàbá yìí sọ pé wọ́n anábì sallallahu alaihi mo bọ́ ọmọ mi ní ẹrúkùnrin kan tí mo ní anábì sọ pé ṣé gbogbo ọmọ tó o bí lo gùn nírú ẹ̀. níṣìbí kólówó kan á bá wa náà ní níṣì kó ní ẹ òun fẹ́ fi mọ́tò tó ń ra hàn yín àbúrò fi hàn mo rò pé yé wa torí pé ńgbà míì náà gan tó bá ti gbàgbàkúgbà láàyè wọ́n ló sílẹ̀kùn fún bànújẹ́ kọ́ wọlé wa bọ̀ wọ́n ti mọ̀ pàgbára rẹ̀ ọ̀kárù mọ́tò yẹn so why must somebody bring that type of car to you láti wá bá àwọn ọlọ́kàn jẹ́ kó pọ̀ ọ́nú pọ̀ kígbẹ́ ó máa tí ọ́ lójijì so nítorí yẹ kí wọ́n ṣe ni pé kí ni kò nídìí kí wọ́n máa gbérù ẹ̀ wá bọ̀ ó ní ẹ òun fẹ́ kẹ́ rí kẹ́ bó ń sí èmi kẹ́ tán so ó sì wáá gbé hàn bẹ́ẹ̀ ló bá sọ pé ah masha allah la quwwata ilà billah ọlọ́run fa àlùbáríkà sí ọlọ́run fọ sí. ṣé ẹ sì ń yọ zakat ẹ̀ yọ zakat à ń wíru ẹ̀ ń wíru ọjọ́ ah, ọjọ́ra wọn ẹ̀rù ọlọ́wọ́n bẹ̀rẹ̀ sí ní bà ìwà ti pé wọn gbé mọ́tò wọn ti wá wọnú ẹ̀ ètò à ń jókòó lórí àga ah, ọlọ́run ti rú eléyìí fáwa náà ẹ̀ ṣe kí ni tó ògùn mọ́tò rí ni gbogbo ala ní mọ́tò àbá ní mọ́tò tọ́ba san èlò fún ta ìdí yóò gbé ọ àbí òní gbé ọ kọ́lá láti ọwọ́ ọgbà tó fi sanwó tó gùn wọ́ ló ní àyè tó jókòó tó ọjọ́ bó ti jẹ́ ọ̀kan nígbà kí lọ́wọ́ rẹ̀ so torí di eléyìí báyìí tí gbogbo ọmọ rẹ ló fúnru eléyìí béèrè ńlá ó ní rárá o bàbá yìí náà ti parọ́ ó ní rárá wàkọ́lá rasulillah sallallahu alayhi wa sallam fa arjẹ́ ajakpe gbà padà ẹ̀rí kàtígórì ni àwọn ọ̀rọ̀ yẹn tí gbogbo ọmọ rẹ ló fúnru ẹ̀ ó gbàpadà gbàpadà lẹ́jú sí gbogbo ọmọ rẹ ló fún torí ẹlòmíín náà lè sòótọ́ alákọ̀ọ́kọ́ sí gbogbo ọmọ yìí lè sì fún rú rẹ wọ́n ní rárá hmm. yọba dorí kodò yọba múná lọ anabi ò dorí kodò anabi ní dá padà gbàpadà with immediate effect tó nínú rìwáyà mi fantalaqa abi ila nabi sallallahu liyashhidahu ala sadaqati bàbá mi bá gbéra pa ọdọdọ anabi sallallahu alaihi wasallam ọfẹ kọ jẹ́rìí sí ẹbùn tó ń bùn ọkọọl riwaya mi nù ọfẹ alisa hadha bi waladika kullihim sẹrù nǹkan yìí náà ló ṣe pẹ̀lú gbogbo ọmọ rẹ̀ waladika wọn á sọ pé kullihim nítorí pé nàkìrọtún mudaf nakiratun àbí mufradun mudaf mufradun mudaf nínú òfin èdè lárúbáwá àti usulul fiqh tí gbólóhùn bá tọ́ka sí nǹkan ẹ̀ ọ̀kan tó má ti fi ó túmọ̀ sí gbogbo nǹkan ó túmọ̀ sí plural torí àwọn sọ pé awaladika kullihim kullihim ẹ mọ̀ pé kólì min alfaadhi al-umum inú gbólóhùn tó ń tọ́ka sí púpọ̀ ni yọ́n máa wọ àwàládìkà ah, wàládìkà wọ́n á sọ pé kó lè yẹn wọ́n rò pé yẹ aha torí pé mufradun mudaf ya'um tí nǹkan bá ti jẹ́ singular tí wọ́n á ti tì léde lárúbáwá ó lè túmọ̀ sí plural ṣé gbogbo ọmọ rẹ náà ló fún lélẹ̀ ànábì ó ti ṣèyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin lórí gbogbo wọn náà ní walad gbogbo wọn ní walad bima'na man laka alayhi aw alayha wilad gbogbo ẹni tó jẹ́ pé ìwọ ló bí ó ní bíbí lé lórí kò bá jọkùnrin kò bá jọkùnrin ṣé gbogbo wọn ló gùn lẹ́kùn báyìí qala la bàbá òun sọ pé rárá qala anabi wa ni ittaqullah ẹ pààyà ọlọ wa'dilu bayna awladikum ẹ ṣe dọ́gba láàrin àwọn ọmọ yẹn. ẹ̀gbọ́n nǹkan mẹwọn ẹ páyọ lọ ẹ sì dọ́gba láàrin àwọn ọmọ yín ẹ rán àmà kan sùkú ẹ rán àmà kejì ẹ rán àmà kan lè kíó ẹ rán àmà míì ẹ fi kan sẹ́nu ẹ pàkàtì kọ́ máa ti ń bà ẹsìn kan lọlé ọkọ ẹlẹ́ẹ̀lówó tẹ́sí sìn kejì sọdá abẹ ọmọdé abẹ ẹ̀rọ aṣọ ọdún fọkàn ẹ̀rọ aṣọ ọdún fún mi ẹ̀rọ àbàtọ̀ ọdún fọkàn ẹ̀rọ àbàtọ̀ ọdún fún mi àbòsí ni wọ́n ń pelé yẹn bàtà eléyìí ọba àjẹ ten thousand kíta eléyìí ọjẹ twenty naira tẹ́fẹ́ sára bàtà abẹ́ ẹ̀rọ bàtà àmọ́ ntọ́kàn wà ń bẹ̀ ni pé kíta eléyìí ọmọ ẹ̀jẹ̀ tàláwọ̀ kíta eléyìí ọmọ ẹ̀jẹ̀ ti rọ́bà mo rò pé yé wa ẹhẹn títí rọ́bà ní kálukọ́ ra tó ń rọ́bà owó wọn ọba àmàjẹ nǹkankan náà bọ́tẹ́ taláwọ̀ náà ní kálukọ́ ra taláwọ̀ owó wọn ọba àmàjẹ nǹkankan náà ilé ìjẹ́bù sì jẹ́ ọmọ kan sọ pé ẹ̀wù tó ń fẹ́ nì ẹ sì rà fún gbogbo ètò one five lọ ọ̀gá sọ pé tó wù òní ẹ sì rà fún òun jẹ́ twenty thousand sẹ́ẹ̀ sàbòsí sẹ́ẹ̀ sàbòsí torí tó wù kálukú náà lẹ́ra wọn ìwọ́sẹ̀ wá ṣe báwọn ọmọ pélé ìdájọ́ alẹ́ ìtòwò èmi ó one five lórí tó tó bó lẹ́sọ̀ á sọ pé bàbá sàbòsì bàbá ọ̀sàbòsì ọmọ ló fẹ́ tó tọ̀ ẹ̀pá yọ lọ́hùn ẹ̀ṣẹ̀ dọ́gba láàrin àwọn ọmọ yìí bẹ́ẹ̀ kí sẹ́ máa ń sọ̀rọ̀ tọmọ kọ́ bá dá sí inú yóò dùn ó kú làákà ẹ̀ tọmọ kọ́ bá ti yá ní tó fẹ́ dá sí tá ló ní kọ́ sọ̀rọ̀ ní ìsú kí á níyàtọ̀ síbọ̀ ọmọ náà ní gbogbo wọn ókè táwa lẹni tó jẹ́ tálẹ̀ ẹ̀yàn láàyò tá ni pọ̀ sí èyí gbogbo wọn lọ́mọ yín ẹ̀kẹ́ fún wọn ní kọ́ right tọ́ ẹ páyọ̀ lọ ẹ ṣe dọ́gba láàrin àwọn ọmọ yín ẹ gbó sẹ́ẹ̀lì fọ́ọ̀mù kan ẹni kọ́ mọ̀ kọ́ mọ̀ súnmọ́ kíláàsì. ẹ̀rí kọ́ mi kíláàsì sùkúù nísìnyí àwọn ọmọ kan máa gbé bí àbí sùkúù tí ọba dẹjú lẹ̀ nàìjà nàìjíríà level ẹ̀rí káwọn ọmọ kan sún mọ́sálásí skul ni mọ́sálásí náà wá dò tẹ́lẹ̀ ẹ̀rí kankan inú mọ́sálásí búrọ́ọ̀ṣì fọ́nù ẹ̀kọ́ ẹ̀ máa kó gbogbo eléyìí gbà wẹ̀ à ah, àwọn kan náà sún bíi àwọn kan wọ́n ẹ́ wọ́n nírò òyìnbó kàtà máa sọ̀ ń bẹ̀ ọ́ àwọn kan ṣe kí ni tọ́ wọ́n ṣe kọ́ọ̀tì bíi. <laughs> so wọ́n sì ń sanwó gegege fọmọ kan ló tẹ̀ sọ kò nìkan ni ọ̀nà tẹ̀ lórí bẹ́ẹ̀dì báyìí sọ́dá bẹ́ẹ̀ sọ́dá bẹ́ẹ̀ bàbá alábòsí kọ́ dá bẹ́ẹ̀ gbogbo wọn náà lè fẹ́ kó ṣe dáadáa sí yìí ẹ̀yin náà ṣe dáadáa sí gbogbo ọmọ kan kó tó di pé sùkúù wọ́n ti kíní tí wọ́n máa sanwó sí wọ́n ti sanwó bẹ́ẹ̀ tọ́mátì ti tà síbà ní ọ̀kọ̀ọ̀kọ̀ click àmọ́ màkà ńgbà wọn bá lé gbogbo wọn tí wọ́n ní ẹ̀gzámù dé ọmọ tí wọ́n sanwó kiri kọ́kọ́ jáde gbà náà bàbá rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ sẹ́ndì wá over four abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ sọ da abẹ́ gbogbo ẹ̀ lọ́mọ ọmọ rántí o gbogbo ẹ̀ lọ́mọ ìgbà míì torí ìyá ni wọ́n máa fi fi àjọ màmí torí wọ́n fẹ́ràn ayé lé ìwọ̀n fẹ́ràn ayé lé Yorùbá náà ti parí ọ̀rọ̀ wọ́n ní ìyàwó ìyẹn lọ́dọ̀ àwọn baba alábòsí level ẹ sínú bracket so pé owó yẹn àwọn alábòsí level gbogbo ìyàwó lọ tó lọ ọmọ náà àbí òye wa tó ń torí di eléyìí báyìí dáadáa sáwọn ọmọ yẹn ó kéré jù òun bùkátà pé tí wọ́n bá kú ṣáájú ọmọ rẹ kọ́ ọmọ tó ẹsẹ dáadáa sáwọn ọmọ tó ń ti pé bàbá rẹ ọba àyàkà ọ bàbá àti jẹyàn burúkú o bàbá àti ya bàtàdì lójú rẹ o dáadáa ní kò sàdúà torí ọwọ́ bíbí tó bí ọyàn ó ti tó torí ẹ̀rọ lẹ́gbọ̀tẹ́ lómi béèrè béèrè tó ọba làkà mi dáàdi mi ò kéta fún mi ẹ wọ́n dẹ̀ ti lé mi àti mọ́mí mi láti gbà tí mo dẹ̀ ti wà lọ́mọ oṣù méjì wọ́n rí gbà náà ta ló pìtàn rọ fún ọ.

Ah, ẹlòmíì sọ pé mami ọmọ ṣe pí o lọ́pọ̀ ntì lọ́jà òun lẹ̀ irọ́ ni ọmọ gbà náà ọmọ gbà náà ta ló ń kókọ ọbànújẹ́ fọ káti ẹ̀gbà pé bẹ́ẹ̀ náà ni ṣé inú rẹ ló gbé tó fi wálé ayé ni àbí inú ìyá rẹ ẹ̀yin òun ráwọn olóyún kó o tiẹ̀ ti fẹ́ yà o òòró lóyún tí wọ́n máa gbin ẹlòmíì ọmọ rìn lọ yọ kọ̀kọ́ yọ kọ̀kọ́ yọ gan síbi kan láàrin títì kèémà sí pé ń dírámà ntí máa ń ṣe nìyí bẹ́ẹ̀ náà ni wọ́n náà nu ya rẹ̀ tọ́tọ́ ẹ pé mi tọ́ ta ń pé this place is not is not eh is not spacious enough tọ́ kan pàǹpà ni pé what what what is this. ìwọ ayé náà nípa tó wọn wá bí ọtá ojú kókó kónkó ọwọ́ ayé àǹkàmọ́ gbogbo ayé lọ́wọ́ tó eléyìí túmọ̀ sí pé a gbọ́dọ̀ làánù màmá àwọn ọba àti ẹgbẹ́ ṣe bí ọlọ́pàá ti ọwọ́ ètò ti ṣeun ah, ọlẹ́tọ̀ sí kò ṣe dáadáa torí ìdí ẹlẹ́yìn àwọn bàbá àti ìyá wa ó yẹ ká ṣe dáadáa sí wọn kódà kápẹ́ wọn sáàbò sí sáwọ ọlọ́ọ̀ni ọ̀dàjọ́ tí wọ́n fún wọn àwa láàrin wa sí wọn ká túká lálàáfíà nítorí pé bàbá tí ò da màmá tí ò sùn bí aká ni wọ́n jọ sáyé pé kò lè fún wàrà ṣùgbọ́n ńkọ́ ó lè ti wàrà dànù wọ́n lè ṣe sábàbí kí wọ́n má ra àlìjáná wọ̀ tààràtà káwọn ọjọ́ máa ná wọn ní wá jẹ́ kí wọ́n máa àlìjáná náà wá àlìjáná tààrà tó nítorí pé ẹ̀túká lálàáfíà ìdí inú tó jẹ́ kí tó bá pé aburú ló ti dàyàn àti bàbá èèyàn kọ̀ màmá èèyàn wọ́n ti wá kú wàláì téèyàn bá gbọ́ ìsìláàmù èèyàn fẹ́ máa sùn ẹ̀jẹ̀ lójoojúmọ́ because they are nowhere to be found now tó fi pé ẹ dákun ẹ forí jìn torí ẹ ìwọ tó wá wà chance bàbá rẹ ò ti kú màmá rẹ ò ti kú sọ ara rẹ o ti dáadáa sí wọn because ọ padà regret tó o bá ti ti ṣàtúnṣe lónìí táwọn bá ti lọ wọn lọnu ọwọ amọtuma pé akáńkọ kò lè fún wàrà ṣùgbọ́n ó lè dá wàrà nù kó wá jẹ pé nítorí sábàbí tiwọn kàkà kí wọ́n rà lùdẹ́nà lọ tààràtà wọ́n ní kó lọ sí fifty years ní jahannamana gbogbo nítorí olùláyé náà tó twenty five wọ́n tún wá ní fifty nù jahannama àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ kọ́lọ́ńdà kọ́kọ́ sànù wa èèyàn gbọ́dọ̀ ṣàtúnṣe yẹn wọ kọ́ ajẹ́ pé àtúnṣe ó bì kí kọ́ lábùkù kó o ṣe kí n tọ́ bá mọ láyé ó sì sẹ́pẹ̀rẹ́ torí ẹ ọlọ́run ọmọ yìí bàbá mi wá padà ọ wá gba sàrà àtúnṣe fún mi padà torí àwọn bàbá tí máa gbọ́rọ̀ fún lápá nàìjíríà limited tẹ́kí tí wọ́n bá ń bẹ́ lómi sọ̀rọ̀ gbọ́ tí wọ́n bá tinú tọwọ́ mi ló lè gbà ó lè gbà tinú mi tó o sì lè mà bí ẹni tí ń sọ fún ọ nípa ọ̀rọ̀ lọ káàtì ẹ̀pẹ́ rọ́ọ̀lù ń pa fún ọ dáhùn káwá pàdé ńjọ gbèndé kó wọn lọ sí báyìí sí báyìí sí báyìí kó wọn pé wọ́n lọ ẹ dàpọ̀ ẹ bá ń wá lágbájá ẹ bá ń mú lágbájá wá kó wọn á mú dé ìwọ ló sì kọ́ mi o ìwọ ló sọ fún mi pé kí n sí kí n sí kí n sí báyìí tẹmọ̀ kí rò fi panjọ́ náà jẹ́jẹ́jẹ́jẹ́ mi mo jókòó wọn ló ní í ṣe o sọsẹ ma kó ní òrùjọ wájú ọ lọ ha torí ẹ ìgbà tí wò ó ti mà tó bá rí pẹ́nìkan mà tọkàn rẹ balẹ̀ sí mà rẹ tó bá bọ̀ sọ ṣe tó kú kò sí ìyókù lẹ̀ fọlọ́ á pàdé ńjọ̀gbìn lè jẹba nínú riwaya kan anabi sọ fún Bashir yìí pé fa ashhid ala hadha ghairi ẹlòmíì tó yàtọ̀ sí mi ní kọ́ lọ́wọ́ akọ́jẹ́rìí sí o bàtà ò ti fún gbogbo ọmọ rẹ ẹnìkan ló fún ẹ má pè mí jẹ́rìí sábòsì. ثم قال أيسرك أن يكون لك في البر سواء sowó ọ kí gbogbo ọmọ rẹ ọjọ kí wọn dọ́gba nínú ṣíṣe dáadáa sí ọ sowó ọ kí gbogbo ọmọ rẹ kí wọn dọ́gba nínú ṣíṣe dáadáa sí ọ ọlẹbẹlẹ bẹ́ẹ̀ ni gbogbo ọmọ fẹ́ kún ṣe dáadáa sí mi ó kéèké ló dé tí wọn á ṣe dáadáa sẹ́nìkan tí ò sí sáma yòókù hàn anabi sallallahu alaihi wasallam ọgbọ́n pọ̀ nínú tí fi ń kọ́ wa tí gbogbo ọmọ rẹ lọ́n fẹ́ kó ṣe dáadáa sí ó ní bẹ́ẹ̀ ni kí ló á dé dáadáa nìkan ni wọ́n ṣe dáadáa sí ẹni tó ọfẹ́ kó ṣe dáadáa sí ọ náà nù oní òṣèré dáadáa sí ọba ọba kú àwọn yòókù ọkọ máa kọ́ lọ́wọ́ forí jòkó mùsùlùmí ni. ìjọba ọba kú yọ lọ́wọ́ gbérí lánàá. ولجميع موتى المسلمين اللهم فرجنا عاد مسلمين وذكر اللهم اغفر لنا ولآبائنا وأمهاتنا ولجميع موتى المسلمين Wali ọmọ tí ò ní fàlàfà àgùnbà onísọpọlọ ọforíjì wa àtàwọn bàbá wa àtàwọn ìyá wa àti gbogbo gbogbo bàbá mùsùlùmí wọn náà wọn lẹni tó bá da mi tútù síwájú ní ọtẹlẹ tútù ìwọ náà ò sí dáadáa sáwọn ọmọ tó wọn gbọ́dọ̀ sí dáadáa sáwọn ọmọ rẹ àwọn nǹkan tí àwọn èèyàn tí wọn ń rí láyé sínú wọn fi ń dùn tó wọn náà bá lágbára rẹ sí fáwọn ọmọ rẹ nǹkan tí ń dá wàhálà alẹ fáwọn èèyàn nù gbèsè ayé tí gbèsè ayé fi máa sọ̀rọ̀ fún wa tó bá lágbára àti mú kó mú kó fáwọn ọmọ rẹ torí jẹ́jẹ́jẹ́jẹ́ lọ́mọ ọba wà níbi tọ́lọ̀ ọmọ kó máa kọ́ ọmọ sí ìwọ náà ló ti karamba ní pé mo sáfẹ́ bí ma èmi náà fẹ́ jẹ́ bàbá fa èmi náà fẹ́ jẹ́ ìyá fa ó ti ti di bàbá ó ti di ìyá báyìí ok kí ló kù kó sojúṣe sojúṣe lórí àwọn ọmọ torí pé wọ́n ní sábàbí tán fi wá sílé ayé yìí torí ẹ̀ gbogbo wọn lọ ń fẹ́ kó gbọ́rọ̀ sí ọ lẹ́nu àjẹpé fẹlẹ́ ìdẹ́nu ajẹ́ kíkọ̀ sáyè láti bùn ẹnìkan mọ̀ bùn ẹnìkan ṣé ẹrú kan wá ṣe bùn ọmọ méjì yàtí èsì pa abẹ ládà àbọ̀ ọmọ mẹ́ta àbí mẹ́rin ó ṣe bùn wọn á sọ pé gbogbo àti wọn bá tà ń kọ́ wọn máa pínwó rẹ̀ ajẹ́ kó ṣe bùn wọn gbogbo àwọn ọmọ mi mo bùn wọn lẹ́rú yìí bí gbogbo àwọn ọmọ mi mo bùn wọn mọ́tò yìí gbogbo àwọn ọmọ mi mo bùn wọn ní mashini ah ó ṣe máa lò kódà ẹrù nǹkan ó ṣe lò pé lónìí yọ lọ fọṣọ fún wọn tó bá di lọ́la yọ fọṣọ fún wọn àwọn obìnrin jọ kọ̀ọ̀kan àwọn ọkùnrin jọ méjì méjì gbàṣíkè náà mọ́ yọ wá gbálẹ̀ fún wọn lónìí ọ̀la ọ̀la ìwọ náà àwọn ọkùnrin kọ́ ìjọ méjì méjì wọ́n hà kẹ́kẹ́ bẹ́ẹ̀ náà ni mọ́tò kálukọ́ ẹ̀ máa pin gùn kálukọ́ sá ti gba láńsẹ̀nsì mo rò pé yé so wàhà kẹta torí ẹ nílé fi hàn pé nínú bíbùn àwọn ọmọ wa ní nǹkan a rí pàǹsẹ dọ́gba ẹ má bọ ọmọ kankan ẹ má bọ ọmọ kankan wọlé àìkè nígbà mi ọmọ kan wà ń kókó ló ní ìjì ọmọ mi ò ní ìjì bí ọmọ tó ti dàgbà débi pé ó ti tó fẹ́ yà àìsí sọ pé kò sí ẹsikúùsì fún bàbá láti má fẹ́ ìyàwó fọmọ rẹ̀ lọ́kùnrin especially ìyàwó alákọ̀ọ́kọ́ bàbá rẹ̀ ló yẹ kó fẹ́ fún sọtí pé tó bá ti bàlágà iná ìlò rẹ̀ kò sí kò jọràn ẹ̀ lórí bàbá rẹ̀ ṣùgbọ́n wọ́n ní bíi ti fífẹ́ ìyàwó fún ọkọ bàbá rẹ̀ ó fẹ́ ìyàwó ẹ wá kíyèsí o kìí ìyàwó gbèsè tẹ́yìn fẹ́ o. tó yẹ pé ẹ lọ jẹ gbèsè lóríṣiríṣi ẹ tọrùn gbọdọgbọdì gbogbo ń dágbára yín bàbá kan lè fi jọgọdì bọ́ lọ́rùn ìyàwó yọ bọ̀ fẹ́ yàwó ala sunnati tí ò láti jù nù ti kù bóyá tó bẹ́ẹ̀ ayé ó ti bọ̀ ra bàtà bíi mélòó fún ìyàwó tó fẹ́ fẹ́ àti gan aṣọ mélòó àbẹ́ ẹ̀gẹ́ tiẹ̀ ẹ̀hẹ́n so bàbá rẹ bọ́ọ̀bá sì lówó bẹ́ẹ̀dì ó lè bọ́ ọ̀kan bẹ́ẹ̀dì ó tún ra mátíráàsì sí bàṣíkè nọ́mbà lẹ́yìn tẹ́ bá sì pé àwọn tẹ́tẹ́ bá rówó gbalé bàbá rẹ lè bọ́ gbalé kó sanwó ọdún kan fáwọn lẹ́la lẹ́yìn rẹ̀ kó dé ṣòkòtò rẹ̀ kó lé ní o sínú pẹ́ni tó dá sọ fọ́gùn ni ẹ̀hẹ́n tó gbogbo agbọn agbọ́dọ̀ kíyèsí gẹ́gẹ́ bó ti jẹ́ pọ́ ọmọbìnrin bàbá rẹ̀ ni ó sin ọkọ tòtá lákọ̀ọ́kọ́ nínú ojúṣe yẹn ìyá ti pẹ́ fẹ́yàwó fẹ́ nìkan ẹ̀ ní fẹ́yàwó fẹ́ nìkan gbogbo tó bá ti wá dà sí jù tó ti fẹ́ ní karambà nínú ìnáwó kan tí ò nítumà ọlọ́run ọbẹ̀ bàbá rẹ̀ kó kọ́bọ̀ gbé ọbẹ̀ bàbá rẹ̀ kó kọ́bọ̀ gbé eléyìí pàtàkì ẹ̀yin afẹ́sẹ̀ reception títà àdẹ̀fẹ́ gbà fún kínní ẹ̀ wọ́n máa ná two hundred thousand wọ́lọ́mù ọba ti lé lọ́gbà ìwọ ní kọ́ wọ́n lọ́mù agboolé wa ń bẹ́lẹ̀ kò sí ní tó ṣe ẹ̀hìn tẹ́lẹ̀ jẹ́ bó ti jẹ́ bàbá àgbà one million alala ńlá wọ́n lọ́mù balùwẹ̀ ó sinmi tẹ́lẹ̀ ìjẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ wọ́n aṣọ gínídàmọ́ ti tààrà fún olókèrè ẹ ní kíní kan labalábá tẹ́ rà kọ̀ọ̀kan nìkan mo rò pé yé wa ẹ̀hẹ́n torí fattaqullaha mastata'tum eléyìí jẹ́ bó ṣe jẹ́ wáyé o ẹ̀yin tẹ́ ti bí ma ẹ kú oríire o ẹ kú ojúṣe ṣe lórí àwọn ọmọ yín o ọlọ́wọ́n bá ma fún yín ṣe so ẹ̀yin tẹ́ bí ma tẹ́ ń wojú ọlọ́run ọlọ́wọ́n bá gbádùn àgbègbè wa ọlọ́wọ́n bá yóò ràn wá lọ́wọ́ kò ní dá wa dára wa kò sì ní dá ọ̀rọ̀ àwọn ọmọ wa gan dá wa ọlọ́wọ́n bá yóò ṣàánú gbogbo wa yóò fi wá mánà yóò ṣe dáadáa fún aláì yóò ṣe fún alọ́lá kìyàm ọlọ́run ọba kó ṣàánú wa jálẹ̀ subhanak allahumma wa bihamdi ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.